والله والله ولا تبعن جنة والله والله ولا تبعن جنة والله والله ولا تبعن جنة والله والله إن نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام على أيها الأخوة من سورة التوبة súra ẹlẹ́ẹ̀kejì nínú Quran òní eléyìí àyà ogójì. Láti mọ àyà ogójì láti yàgbára lọ sí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣáájú nígbẹ́ wà láti wà Mùhẹ́màdì sọ́lọ́mọ́ ìgbàlẹ́ wà láàrin àwọn sádà ìlú Mákà lọ sí ìlú Màdínà sábà ní àbí torí kíni nítorí ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá ń sọ fún wa nínú súnmọ́tò sáwọ́ àárẹ̀ àkójì pé أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه الرحمن الرحيم إلا تنصروه فقد نصره الله إذ أَخْرَجَ الذين كفروا ثاني اثنين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في النار إذ يقول إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم. الله الذين قالوا بأنهم أسلموا أو جابوا أو في الإسلام أو في السلوكي wípé ìdí òbí ìsàmìlà ẹjá ìsúsí ọ̀nà ọlọ́ àwọn ìkánú wọn lọ́tíkọ̀ àwọn ìkánú wọn lọ́tíkọ̀ wọ́n kì sí málẹ̀ ọgbẹ́ ìrìnfẹ́ lójú ogun ẹ̀ wọ́n ni àìmáwàá ṣe ní àìmáwàá lẹ́bì lọ́wọ́ yìí

ilẹ̀ àkúrò ìpọ̀ ìrìrí tó ń sọ fún ẹni kéjì rẹ̀ pé máa sáàrì má ṣe bá ń jẹ́ iná ọ̀nà màárẹ̀ dájájú aláàbẹ̀rẹ̀ wà. Alábìnrin tó sọ fún kéjì rẹ̀ tí wọ́n bá ń jẹun àbúgbà rọ́bí ọmọ ọ̀pọ̀ àlàáyìn àpọ̀ orin ẹgbẹ́ ìsọ̀rọ̀ ọ̀rọ̀ pé kí ni wọ́n wá lẹ́nu èdè pé kò ní yé wa alákùn sọ lérè ìṣèlú olówó mú àwọn sí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ṣáájú káàkiri ìwò tó ṣe dídí ọlá tó mẹ́ta tó bí i a ń kà jáde láti inú tí àtàmù sí àwọn ẹ̀yìn tó lè máa tó yìí tí àgbà wa فضيلة الشيخ مصطفى الرحمن المباركوري وقال في طوال بيعة العقبة بيعة العقبة الأولى أعطاها تبع إسلام وجود fún àlọ́bì ní ẹ̀ka kè tó jẹ́ ìbúra àkọ́kọ́ ẹ̀ka ibẹ̀rẹ̀. Ní ọwọ́ pípọ̀ lè hajj Àwọn mẹ́tìlá tí wọ́n wá láti wo Mẹ̀dínà tí wọ́n jẹ́ ìran ọdún àti àwọn mẹ́fà nínú márùn nínú wọn wọ́n jẹ́ Má àwọn márùn míì tó dára ní ọdún kọkànlá tàbí ti òjíṣẹ́ ọwọ́. Àwọn mẹ́fà yẹn, àdájì bá wọn sọ̀rọ̀ ní ẹ̀bá pé náà sáàdì kò ní Wọ́n gbà wọn ní ní ìgbà tó wá ṣe ọdún tó tẹ̀lé ti ṣe ọdún kejì tó ti ṣe àlẹ́lẹ́ sọ̀rọ̀ wàlé ọ̀sán lórí ilẹ̀ àwọn méjìlá ni wọ́n wá márùn-ún nínú àwọn mẹ́fà tọ́tọ́ tó lọ wá fún àwọn méjì tuntun àwọn ẹ̀rọ fọ́gbọ́ọ̀sì ibẹ̀ ni wọ́n jẹ́ márùn-ún tó wá ní ọdún tó kọjá àti márùn-ún ní ìwọ̀n jẹ́ mẹ́wàá àwọn méjì nínú ìran àlẹ́ ọ́ọ̀sì sì darapọ̀ mọ́ ọkàn nínú àwọn tí ó wà níbi wọ́n ti búra láti gbọ́wọ́ lọ́dọ̀ àmẹ́sì yìí là ń pè ní dákì sọ́ọ̀rùn tó wá ní ìbúra báwọn kúrújọ́ náà ní bẹ́ẹ̀ aṣojú nìta bẹ́ẹ̀ àdìmẹ́ta ìbúra àwọn obìnrin kí ni wọ́n pè bẹ́ẹ̀ olóògùn àwọn ìbàrá lọ sí inú súra kan ní wọ́n bá lórí súrọ́pù ìkùntáhánà ní wọ́jẹ́ ọ̀pọ̀lù ẹni táà ti fún ọmọ àwọn obìnrin woman to be examined. Aya kẹwàá ń bẹ̀, ìkọkànlá ń bẹ̀, àti ìkejìlá ń bẹ̀, òní yóò pè ní tẹ́lifẹ̀ ní ìgbìmọ̀ àwọn obìnrin jáde. Sura fífi àyàtẹ́lẹ̀ ìjọ abẹ́rẹ̀ lórí àyàtẹ́lẹ̀ ọmọ mi. Yá ayyuha alladhina amanu idha ja'akum al-mu'minatu muhajiratun fastahiyuhunna. الله أعلم بإيمانهن فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهم وآتوهم ما أنفقوا لا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن ولا تنفقوا بعصر الجوابه واسألوا ما أنفقتم وليسألوا ما أنفقوا ذلكم شكر الله يحكم بينكم والله عليم حكيم الله عليم يا أيها الذين آمنوا نحفظكم بالله ورسوله وعمل صلاحية الدين وكل في الله نبينا الله الله يا أيها الذين آمنوا ليس كأولوك إذا جاءكم المؤمنات مهاجرات في وقت وابعين àwọn onígbàgbọ́ òdodo lóbìnrin lẹ́ni tó jẹ́ tó ṣe wíjì ọ̀hún yàtọ̀ bá wá sáàkùn lọ́dọ̀ ẹ̀yẹ tí wọ́n fi ìlú tí wọ́n jẹ́wọ́ rẹ́sìn ìsìláàmù ṣe wá báyìí fáwọn ìtàṣe náà gbòòrò ẹgbẹ̀rún wọn ẹgbẹ̀rún wọn. Ọ̀wọ́ ọ̀bùn àìlẹ́mọ́ bí ìmáàlìkì bẹ́ẹ̀ sì ni ọlọ́run ló níwọ̀n jùlọ nípa ìgbàgbọ́ wọn ní mẹ́rìndínlá fàyín àwọn ìtùmú fàyín àyè ìtùmú gbọ́gbà mọ̀mìnà tẹ bá wọ́n rí pé wọ́n tó ń gbàgbọ́ òdodo tòun tọ́ lóbìnrin padà àwọn ìjẹ̀rù òhun ńlá ilẹ̀ ẹ̀kọ́ pa ẹgbẹ́ sì káwọn padà lọ sọ́dọ̀ àwọn kékeré láàmúnà ìlú làbọ́n Àwọn obìnrin mòmì ní wọ́n yé ṣe ẹ̀tọ́ fún àwọn ọkùnrin ìtùtù ní láti fẹ́ wára àwọn bẹ́ẹ̀ sì ni àwọn ọkùnrin ọ̀ṣẹ́gbọ̀ yìí yàhì lọ́sẹ̀lẹ̀ òǹdà wọ́n dára ìgbàgbọ́ ní ìṣẹ́ wọ́n yé ṣe ẹ̀tọ́ fún àwọn obìnrin mòmì ní láti fẹ́. Ayé àyíkú sọ́tò ìpọ́sì iná bàbá ìrìnàlẹ́ka pàtàkì ṣàkóso ìná ọlọ́pọ̀lọ́ kan fún wa níbẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó di nǹkan tá à ń pè ní sọ́lọ́sọ ìṣẹ́ ìbíyà nígbà kan sọ wípé tọ́lá ọba àdéjọba ń sàlàyé nípa tó ń sọ fún wa nípa ó ń mọ́rọ́ sí àdébìwà Muhammad sọ̀rọ̀ mọ́ọ̀mù àríwáyé ìwọ̀sán tó fẹ́ lọ ṣe ní ìlú mẹ́kà látara pé àlébí lálà pé òun lọ sí mẹ́kà tó sì lọ bẹ̀ ní àlàáfíà. ṣùgbọ́n láwọn ọba ò sọ ọdún tí ó ṣẹlẹ̀ fánàbí àríwáyé rẹ̀ látọ̀dí sọ́dá pẹ̀lú ọdún لقد صدق الله aláàrẹ́bì ọlọ́run bá sọ́dà múṣẹ́ pé ẹ̀dẹ́rẹ́ fún ìrìnlẹ́ ìdẹ́rẹ́ àwọn àìyànṣà ọlọ́run ẹ̀rìn ó wọ mẹ́ṣọ́láṣí àkọ̀wọ̀ sáwọn sí pàábà láìsí láti orí tábà ikọ̀ nípa ọmọ obìnrin àti nínú ìwé padà sípò yóò tún dé sí ipò bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ tí bá fẹ́ padà sílẹ̀ rómọ tó mọ́ kọrin. báyìí láti ìtumọ̀ rẹ̀ ní ilé àtijọ́ بكة تارة وهدى للعالمين Àkọ́kọ́ ọlé àfìsílẹ̀ rẹ̀ lélẹ̀ ká. Pé káwọn èèyàn máa ń jọ́sùn lórí rẹ̀ lórí ilẹ̀ lálẹ́ sí ìdí àkàtúnlé tó wà ní ìlú mọ́ta. Mọ́ta ló ń jẹ́ bákà ó kọ mọ́ta tẹ́lẹ̀ ní bákà. Gẹ́gẹ́ bí orúkọ náà ṣe máa ń padà lọ́dọ̀ tó wá bí padà ní Gbogbo àti wọn sábà ní ilé ìfẹ́. Ẹrù ọmọ lè jù bí èdè Yorùbá. Iṣẹ́ mi náà nígbà tí mo lọ primary school àti secondary school. Títí tí mo gbọ́ ilé ẹ̀sìn ní ẹ̀rù bó ṣe rí. Ṣùgbọ́n ní ìsìn tí wọ́n gbọ́ lẹ́nu àwọn ọmọ ní ẹ̀rù tó ṣe rí. Ẹ ṣàkíyèsí pé tó ṣe rí ni wọ́n tún. Nígbà àwọn ọmọ tí wọ́n fi tó ṣe rí rẹ̀ kọ́ wọ́n bá sọ pé tó ṣe rí wọ́n mọ̀ sọ náà wọ́n mọ̀ pé tó ṣe rí àtọ̀tẹ́lẹ̀ àbá tó bá lọ ṣe sọ pẹ́pẹ́ èdè Yorùbá tó wá ṣe ní pẹ́tà wọ́n wá ń ka àwọn ìwé ibi ó pàdó wà àwọn ìwé bí gbogbo àwọn ìwé táwọn ọkọ̀wé ìmọ̀lẹ̀ àti gbogbo ìṣẹ̀lẹ̀ àwòkó ìwọ́lọ́wọ́ ló ti gàdẹ́. Níde tó rí, níde rántí. Ọ̀kílẹ̀, ẹ̀yẹ́ jìnà, níde tó rí, níde rántí ìyẹ́ jìnà. Tó ń ṣe rí àti gbọ́ ṣe rí ní olùgbéjì àwọn tó kọ́lọ̀ fún ṣàmọ̀. So, Báńkà ti kẹ́ ni Máka, èyí tó wà nílùú Máka yìí, òun náà ti káàbà. Yorùbá àwàkà tó jẹ́ alálùbáyé àwọn ọmọ ẹni ní ìlànà ẹni. Ìgbà náà gbogbo àkàlà yìí fún àlàyé ti wá lò mákà ní part 2 story àwọn àrùsùn ní mọ part 1 and part 2 àwọn ìtọ́rọ̀ mọ part 1 nìkan wọ́n gbọ́ pé ìdọ̀rọ̀ yìí alẹ́ ìsàlám ó bí ìsàhá ó tún ní Israel kí ló padà tẹ́lẹ̀ sí òògùn part 2 part 2 ní káàbà yìí olùgbébíyé àti olùdíjọ́ yìí ṣe ilẹ̀ ṣùgbọ́n òun náà wọ́n á fojú kan rí rẹ̀ sọ́lọ́jú kan rí rẹ̀ lójú méjì olóòbá fẹ́fẹ́ àwọn láwà ń kọ́ ní láti mọ̀ èdè tó ṣe rẹ̀. Gbogbo ìyẹn la fi bẹ̀rẹ̀ ní bẹ́yìn ìtúlẹ̀ àti tó ti wà pẹ́ ọkọ̀ lẹ́nu. Ó la tún pè ní Haron. Ibi tó jẹ́ pé ó ti lè wọ̀ fún ẹni pẹ́ni láti jà tó ń bẹ̀. Àti láti dáyà dáyà níbẹ̀. Ìgbésẹ̀ ìgbésẹ̀ ọlọ́pàá máa lé ìrìn àti ìlànà àwọn ọmọ òfin rẹ̀. Gbogbo ẹgbẹ́ bá ní ọlọ́pàá tó lé ìrìn àwọn obìnrin àwọn ìlú òjò tó ti gbèsè sáwọn tó dá wà láàyè rẹ̀. Lọ́lọ́ bí ní láti àkọlà náà. Bí i ayẹ́ fún lẹ́yìn lẹ́tùn mọ́kànlá ìdáwọ̀ ní ومن دخله كان آمنا من دخله كان آمنا ẹ̀tí bá fi ọdún káàbà tó rẹ̀ tó láti ó ti di ẹni àyàbálẹ̀. láyé ń bí ọkàn èèyàn máa balẹ̀. ọlọ́pàá ní mọ́símù rẹ̀ hajj ájì ọdún ogun ẹ̀kọ́ ní àti ìṣẹ̀lẹ̀ tí ilé ìjọba àwọn ilé ìgbó pè ní sáfì ìdíbò fún ògbóyé tó ṣẹlẹ̀ káwọ́bì. ẹgbẹ́ wọn ní àwọn kan kú látàrí jẹ́ ní káwọ́ àgbẹ̀gbẹ̀ wọ́n fi ní wọ́n fi ń gbé irinṣẹ́ tí ní kọ́ lé okréyìn kéré ní ẹ̀sùn lọ́wọ́ láti tí a ní àbábò tí a àti tí a ní wọ́n kọ́ kéré lẹ́nu ìlú kírísì ní Yorùbá ní kéré ní èdè Yorùbá àti ìgbéláwà ń jọra mẹ́rẹ̀ Yorùbá ìsápà òjẹ́ sí ilé yóò fi bẹ̀rẹ̀ kí báwẹ̀ kó mọ́ pẹ̀lú kọ́ńtínẹ̀tì a crane we have to move behind K one of the consonants, the vowel is K, K, E, what is that? Pan, A, Nu, O, B, for the vowel area. Bẹ́ẹ̀ náà lábúná wọn, ẹbá sábà wọ lábúná náà, ẹ̀rí àwọn àmì yẹn láti àṣẹ́sọ, ẹ̀rí ìrí àbùkù. Ó làtúnpè ní Masjidul Haram, wọ́n ti láti àgbọ̀ ilé ìjọ́sìn Ọlọ́pọ̀ mọ́ àlábí ìgbọ̀rọ̀ ní wípé a pa láṣẹ wípé kó ṣe àfọ́mọ́ káàbà ní ọ̀nà ní ọ̀dí wà àfìdí wà òrókà ìtìlúdẹ́. Àwọn tí wọ́n wá sí orí ọlọ́run láti jọ́sìn. Àwọn tí ó wà kóra ó sílẹ̀ tí ó ṣe ẹ̀yìn ìkà táwọn wá sí lọ́mọ̀ sí táwọn wá ṣe ilé àtàwọn tí ó mọ̀ dáwọ́ fẹ́ fún tẹ̀sán ọ̀fọ́lọ̀ táà ń pè ní ìlú àtàwọn tí ó mọ̀ fún ìbàlẹ̀ ọmọ lásìkò ìjọsìn là ń ṣe ń bẹ̀ kò sí ìbẹ̀rẹ̀ fẹ́ ń ṣe. ó ní ọ̀rọ̀ lápapọ̀ ìran wọ́n sọ 1979 àti 80 tí ó yẹ ilé àwọn amúsí ìdúró sí wàhálì lápò bẹ́ẹ̀ ìgbésí Amẹ́ríkà ní kàmpán tó gbé ògbòkù sí tó wà nílẹ̀ àti fúláàtì bá kápù ìwó náà gbé àpẹ ní wọ́n ṣe tà náà. Àwọn afáà ní ní ẹṣì ọ̀rọ̀ yóò bá mú. Ọlọ́run sọ fún àdébí ìbùrọ̀ yìí tó ní kó ṣe. وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا nígbà tá a ṣe ilé náà ní mọ̀sáàbà máa ibùdẹ́sí ìṣẹ́rí yàrìṣọ́ọ̀nà ilà àtàrí méjì wọ́n máa ṣẹ́rí lọ síbi ilé yẹn wà ápùnà wàyàkúnù àmì ní ìnà dáàfilà àtàrí méjì tó bá tí wọ́n wọ́n ní ilé yẹn wọ́n máa jẹ ní ìfàyàbalẹ̀ tẹ́tẹ́ bá ti protest of normality واتخذوا من Báàdà tọ́wá aléìkún bí ọka àtẹ́yìn ìmọ̀tọ́ọmọ Ibrahim. Tẹ́bá ti ṣe tọ́wá fún mọ̀kọ́mù Ibrahim ààyè tí Ibrahim tí ó sì lè tójú ẹsẹ̀ rẹ̀ wà fẹ́jù ní. Fúlẹ̀dẹ́láyé fọ́màrùn wọn sọ sẹ́yìn ìdíje rẹ̀ gangan ó súnmọ́ ara káàmà. Torí bí gbùngbùn náà rẹ̀ wọ́n ṣe ara léṣe lọ fi sún sẹ́yìn ìlẹ́yìn ìdúwàyìn. Gbogbo tí ẹ̀yẹ̀ náà fi náà وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي وفي عقل إبراهيم وإسماعيل tí wọ́n wá gbé ilé mi sókè padà wọ́n kọ̀ ní pé àrùn máa ń ṣe bá àlàáfẹ́sẹ̀ wọ́n ní á ah, àbájọ̀lá yóò àpọ̀ ilé ìrìn ó ṣe lẹ́sìn rẹ̀ ṣe pé kí wọ́n ṣàpọ̀mọ́ bẹ̀ náà. Àwọn fọ́nìyí ọ̀rẹ́ ní bí pọ̀ níbi àwọn tó ní pé ìjọ máa sọ gbogbo tó jẹ́ àkáàbù ni a máa sọ, tí tó wọ́n Fúlẹ̀ báwà fún àìsàn bá ti dé rókùnù tó kẹ́yìn náà kò sí di òkúta yẹn, Hajjáwò Afla, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. Gbogbo àwọn ọ̀sán ọmọ ìgbẹ̀gbọ́ pé ó ń lẹ́nu àwọn ènìyàn tí ó wà sí àìsàn. Àìsàn ti bí ìyá nìkan ni wọ́n mọ̀ sọ ayé ayé ayé ọlọ́run ẹ̀sìn ní ìpínlẹ̀ wọn lọ́wọ́. ó sì lẹ́nà àwọn ìwò sọ̀rọ̀ ayé wọ́n wá sọ̀rọ̀ ọ̀hún pàápàá ní gbogbo ìgbò ti sọ̀rọ̀ náà ayé tó á ti rẹ̀ sí ìyá hátàlẹ̀ sáwọ́dì àbúrò sí hátàlẹ̀ sáwọ́dì àbúrò bẹ̀rẹ̀ sọ̀kọ̀ wá ìyẹn kàábà nìkan sì lálẹ́ yípo láti ìjọ ìwọ̀n lẹ́yìn kàábà mọ́ṣáláṣà àti màjílẹ̀ ìgbọ̀rọ̀ ní ikú tó bá ṣe nǹkan tọ́lọ́run sílẹ̀ tọ́lọ́run ṣe. Sàárè àwọn kan àwọn sáré tó wà láyé àwọn èyí lọ ní gbogbo sáré ó bẹ̀ẹ́ pé ìlú tí wà ní àwọn tí ó padà wà hussein àwọn kan ló wà ní ìdí gbogbo bíé àwọn kan ló wà ní lórúkọ ní ìgbéjẹ palestine àwọn kan ló wà ní lẹ́gbẹ̀ẹ́ iran lane ní iran láàrin padà iran sí iran kàmbára kàmbára ọ̀rọ̀ pé orí ẹ̀ ló gbé orí wọn wá ṣe padà sí igi ìfọ̀dájẹ́ kó wa lọ sínú àwọn ìlú bíi nínú àwọn èèyàn lórí ilẹ̀ pápá àwọn gbòdáàdì ní ẹ̀ṣì hàn àwọn ọgbà ẹgbẹ́ tẹ́ bá ti lọ ní nípa ààrẹ òkú kò ní ìdíkẹ́ èèyàn lọ sí hajj mọ́ tó ikú bẹ́rẹ̀ ìgbésà tó ní àbá náà kù ẹmọ sọsẹ ìṣe gbónà ayé ayé ìjọba ọjọ́ ìṣú bá sí náà alhassan wà ní ìgbésẹ̀ àlẹ́yìn náà ló lẹ́sọ̀ wọn nípa ẹ̀. Ìgbà tó bí máa kọ́kọ́ àlẹ́jọ ní àlẹ́ ṣẹ́fàn ìtúta. Ìgbà tó tún wá bí ẹlẹ́ẹ̀kejì orúkọ ẹ̀ wo àlẹ́bí ìwọ́ sọ ní àlẹ́ Hussein Israel Junior Hassan Hassan kékeré. Àlẹ́ Hassan ni Hassan àgbà. Àlẹ́ Hussein ni Hassan kékeré. Ẹ̀ka ọ̀rọ̀ ara wọn kì í lè ṣe sí. Hassan yà Hussein àwọn àlejò ọmọ àlẹ́ ìwé ìṣèlú ọkọ̀ kí a tẹ̀síìrì ní ìgbẹ́ ìdámẹ́ ní simulation lédè ìlú tàbí nǹkan ti kékeré tí bàbá pé ìbàmì láti ìlú wà màsáìkì mọ́ṣáláṣí tó tóbi àti mọ́ṣáláṣí tí ìṣòro ìyẹn. ọgbẹ́ sọ́rí náà ó lè wá ní àhá للطائفين والعاكفين والعاكفين نصر في الاعتكاف الاعتكاف من كلمة لا إنه èròǹgbà pé mo fẹ́ jókòó sí mọ́ṣáláṣí yìí tí ọlọ́run tún yọ ọjọ́ báyìí lẹ́ni tí ò ní jáde níbẹ̀ lọ ṣe ìkankan míì àyàfi bíbọ̀ òun bá mú mi kú bẹ̀rẹ̀ kú. Mo ní ẹ̀yìn ká ọlọ́run tí wọ́n mọ̀ ṣe ní àbáyé wọ́n mọ̀ fi jọ́sìn bẹ̀ náà. الطائفين والعاكفين والركع السجود ومركوع سبحان ربي العظيم سبحان ربي العظيم وبحمده أقام فمزد السجود ومطلوب عليه سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبوح قدوس رب الملائكة والروح أولئك فمزد السجود ومغفور عليه Ṣé bá máa ta gbogbo ẹ̀gbọ́n àwọn ọ̀pá tó lè lónìí, òrìṣọ̀ yẹn lọ́wọ́, ọ̀pá tó lè láàárọ̀, òrìṣọ̀ yẹn lọ́wọ́, ọlọ́wọ́ sáà náà. Ìtọ́lọ̀ lẹ́ka àwọn àwọn àkùnrin. Ìgbòlọ́wọ́ ti ní wọ́n mọ̀ sí ìwọ́n náà lẹ́ẹ̀. Àwọn ọ̀tọ́ tí wọ́n ò kéwú, tí wọ́n sì mọ̀ nípa ṣẹ̀ríà nípa gbogbo ọ̀nà lé Kẹ́yà lọ sí kọ́nfẹ́sì nílò ìlú ìlú láti ogun. Wọ́n lẹ̀ tán gbé ẹ̀ká àti ìlú àwọn ní yunifásitì ìtẹ́lẹ̀ṣẹ̀ sígbà ìlú tó sí kó láti àwọn ìlú wọ̀nyẹn, àwọn ní Nàìjíríà, àwọn revolutionary view ní ìpínlẹ̀ ẹ̀kọ́ báyìí wálé ọmọ ṣe ṣe ọgbọ́n tí aṣọ oríṣiríṣi àwọn òwe náà tẹ́ ẹ bá kọ̀ owó sílẹ̀ wọ́n tó fún ṣe nípa ẹ̀rọ ìgbóró náà ìgbà àti àwọn ìjọba sáwọ́sì wà á tà tí bàbá àwọn sọ pé káwá máa ṣe ìgbìhónú náà ní maka tọ́lọ̀ ní ká ṣe ní kí ni ọlọ́run sọ pé a mọ̀ ṣe ààjì bàbá náà ti kọ́ wá láti ààjì kò sọ pé ká mọ̀ ṣe ìgbẹ̀tọ́ tí ẹ̀ bá ń process jìdá ló ṣẹlẹ̀ pé kì í ṣe jìdá a máa jìnà náà pàlẹ́ jìdá àgbẹ̀ hẹ́ẹ̀kì kò sì gbọ́dọ̀ máa jìnà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bá ń process wọn á ti bọ́ bẹ́ẹ̀kùn àti oúnjẹ masjid al-haram yọ́wọ̀ ìṣìrànù mẹ́ o ní nígbà kan tí ó tó ìjáǹsẹ̀ tó dé àwọn security ní mọ́kà tí ẹ̀ bá ń gbé kámẹ́rà wọlé ó sì jẹ́ nígbà tó bẹ́rẹ̀ ọ̀nà gbé kámẹ́rà ilẹ̀ rẹ̀ ní òtítí ó tó náà ṣe fẹ́ẹ̀sì ìtàn ṣùgbọ́n ní ìsìngbà rẹ̀ ẹ̀rìn àǹsẹ̀ tó lù fi pé ilé gbogbo ẹ̀ ẹ̀sìn àwọn èèyàn tí bá ti lọ mọ́ra bí á ṣì ní ìlú kẹtó ṣe ti tẹ́jẹ̀ Facebook Instagram ló lọ́wọ́ tó ti ráyìn wọ́n àyà ṣe ẹ̀yọ ni ní ní pa kò ṣe bẹ́ẹ̀ ó kàn sí láyìn kí ní wípà tó lọ́wọ́ kò sí ìgbà Ọláwọ̀ kan ní hajj dáadáa ní bá lọ ẹ̀bí ò lọ kí ilé aláàgbò yẹ kó hàn ètò lèdè tó bẹ̀rẹ̀ ìdílé ẹgbẹ̀ tó ń ti náà nì. Wọ́n lọ́jọ́ ní nígbà yẹn wọ́n máa ń sí sí kámẹ́rà kéèyàn fi lè dé ní kó lè ṣe ìfọkàn ètò òótọ́. Ọdí áfúnà ẹ̀rìmọ̀ mìíràn ẹ̀yẹ̀rìnà ti ń sọ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àlàkòṣòrò ní sọ̀lá tó kọ̀ nínú rẹ̀ ni minari ọkàn ìlú bá rẹ̀ nínú rẹ̀ ni àtàdánlùlù kẹ́yìn ó yẹ ẹ̀rà rẹ̀ ìfọ́lọ̀ èyàn ní wọ́n ṣe fẹ́ bí ìbó má ṣe apá dandan nínú rẹ̀ ni farabalẹ̀ orí àjùmọ̀ bá tọ́lá ní tọ́lá pàtàkì eh, ìgbà tí ànábì wá fẹ́ lọ sí mọ́tíkà ní súrò lélíà àrí ìgbà tó wá ń lọ tí wọ́n tẹ́ ìdíkan tá pé ní ìgbẹ́ lélíà ní wọ́n ò lè tẹ̀síwájú mọ́ tó ń báwọn ará mọ́ta wọ́n sọ pé láyé àwọn òdìjẹ́ káàdì láti lọ fi tó àwọn aláṣẹ mọ́tàdé ti pé àwọn òǹbá ti jàwá o ìjọpọ̀ rẹ̀ láàmù ṣe lọ́pàárí ọ̀gẹ̀ ọ̀bá wọn ní wọ́n ọ̀bá ti jàwá ọlọ́run làwọn fẹ́ sí ìta àmọ́ta ní òògbà ìròyìn kan wá òkìkí kàn dé mọ́pẹ́ ní táwọn àdáni wà wípé wọ́n ti pa òmùmọ́nì àwọn mùsùlùmí wá ní àwọn ó gba ẹ̀fọn ẹ̀jẹ̀ òmùmọ́nì wọ́n wá ṣe bẹ́ẹ̀ àpẹ̀lú ànábì máa ṣe bẹ́ẹ̀ àkúrò ìwọ̀n ìjẹ́jẹ́ tàbí ìgbọ̀wọ́ ìyọ́nú tó tó gbogbo àwọn tí wà ń bẹ̀rọ ní iná lẹ́bí iná yóò ìrú jẹjẹ́ ní iná ìfẹ́ ìrú jẹjẹ́ ní iná ìfẹ́

ẹ́ tó ṣẹ́rí padà tí ó tẹ̀ ládéhùn yẹ máa ó ti kó yàrá rẹ̀. Ẹni ó bá sì mú àdéhùn ẹ̀jẹ́ tó pé àdéhùn tó bọ́lọ́wọ́ bá ṣe. Ẹni sí ẹ̀rẹ̀ ọ̀nà ọ̀nà ẹ̀yìn ọ̀rẹ́ ìlú ìwájú òpa òsìmọ́ lù àmọ́ síbẹ̀ àwọn ará mọ́tàkà fún wọn lè pé kò ní jẹ́ ló wọ́n mọ́tà àwọn mùsùlùmí báwọn ní wọn mọ́tà kò ṣeé ṣe ààgbọ̀jà títí tó fi jẹ́ pé àwọn òjò kújà ní àlẹ́wọ̀ wá sọ fún pé rárá àníbá nìjàmbá àníbi ẹran táà wọ́n bọ̀ ń pè ní ẹran ẹran àdáyá ẹran ọrẹ táàmà mú wọn sí hajj ẹgbẹ̀rún àwọn ìpọ́ àpá mo gbọ́rọ̀ láàrín ilẹ̀ ni wọ́n jẹ́ ti láyé àwọn èṣòṣò lárúbáwá pàápàá jùlọ àwọn àárọ̀ àwọn alábá àǹtáàdí àwọn tí ó wà ní abẹ́ndùnì ní ó lè lábá àwọn tí mo wá àwọn tó ń bẹ̀rẹ̀ dára fún mí yẹn tí ó bá ti lè ṣàdéhùn kan báyìí àdéhùn yẹn ó bá làákàyè mú ọ kò bá làákàyè mú ọ ó pè é kó làtí bá gbàdé pé bá bá rí bàbá àwọn ó lórí kò sí iṣẹ́ ẹ̀rọ ó bẹ̀ lórí Tọ́lájí, báwọn bá tí ó yóò táwọn bá bá yàwó àwọn ẹlẹ́nu ọ̀nà ló pa àwọn kó sí ìfẹ́ inú ó ṣe. Mo gbòye, aláyé, ó mú sálámọ́ ló wá gbọ́ bá nà ní ìgbà gbogbo, àlẹ́lú agbọ́nú àgbọ́, wọ̀n dá lónìí. Ó mú sálámọ́ ló wá kọ pé, sọ kó o parí, wọ́n máa ń kọ́ṣẹ́ ní má ti rí ọkọ̀ ṣe wọ́n ṣe àlẹ́bí wá kí o nígbà jámọ́ rẹ̀ ìyẹnjẹ́ tó mọ́ bá parí tó bá ń parí bàbá rẹ̀ ní parí tó kẹta mọ́ wá ní àlẹ́bí ti fẹ́ àlẹ́bí ló ti parí lọ pàtàkùnà lọ fá orí ẹ̀ bẹ̀rẹ̀ mẹ́ lọ fá orí ẹ̀ ní àlẹ́bí wọ́n fá orí

agreement wọ́n ṣe ọ̀kanú rẹ̀ ní wípé aláàrẹ àti ìkàmínà rọ́jùlọ wà ìkáànà àti ní ìlà ọ̀dẹ̀sáwò ilé ìhàn ẹnikẹ́ni tó bá ti mọ́kà wá bá ọ nínú àwọn ọkùnrin wa ó dá ní pẹ́kọ́ padà sí mọ́kà wọ́n fi ìwáyà nínú ìwáyà ní aláàdínlọ́wà àti ìkàmínà rọ́jùlọ wà ìkáànà àti ní ìlà ọ̀dẹ̀sáwò ilé ẹni ìjẹ́ni tó bá tọ́wọ́ láti wọ́n láti wọ́n sí náà. Kò bá àṣẹ mùsùlùmí tó ti bẹ̀rẹ̀ láti mẹ́ta látàkùn ìlọ ní ìdá padà ló mọ̀ dáwọn padà sọ́dọ̀ wa ní mẹ́ta. Àwọn ẹgbẹ́ lọ ṣẹ̀ sí ẹgbẹ́ ìdájẹ́ wọ́n bẹ̀ máa dá wọn padà. Àlàábí ìrìwà rẹ̀ lórí eléyìí àkúrò àti ààyà ó wá ń ṣe tàbí ó ń ṣe àdáyanrí ọ̀rọ̀ tó jáde inú súnà pé ẹni kẹ́ni àti ẹni ìyóòwò tó bá wá láti mọ́kà sínú ẹ̀dí iná gbọ́dọ̀ ti padà sínú mọ́kà pé kò عز وجل أمر عباده المؤمنين إذا جاءهم النساء مهاجرات أن يمتحنوهن فإن علموهن مؤمنات فلا يرجعوهن إلى الكفار لا هن حفظ لهم ولا هم يحلون لهم. لولا وقت آية kàwọn bí o ọba ní yá ayọ́ lẹ́bí ààrùn yá ẹ̀yù ẹ̀yù ẹ̀yù nígbàkó òṣòdó jẹ́jẹ́ agbóhùnmùnìyà tó bá bá yá àwọn obìnrin wọn àìyọ́ wọ́n jẹ́ mọ̀ ájú ẹ̀ẹ́jẹ́ ẹ̀ẹ́jẹ́ wọn wọ́n nípa ìgbàgbọ́ wa. Àdéhùn àríntùmú nínú ìlà àárín ìgbàgbọ́ ni wọ́n ní òkọ́. Aláàjọ ìrú nínú ilé ìgbò. Ẹ̀rọ ti bá wọn máa dà sódò àwọn kèbèrè yìí. كان امتحانهن أن يشهدن أن لا إله إلا الله àtìdánwò bá ń ṣe ilé tí wọ́n jẹ́ ilé wọ́n ṣe láàrin àìlọ́wà Muhammadu Rasulullah يهوى أن محمد عبد ورسوله فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لما تحصل إقام سبيله سيد الأمي قول أنا بني أمي ما كتلك يومي أنا بني لا إله إلا الله تفلحوا أسف لا إله إلا الله كاتلي وصبح لماذا؟ لأنهم عرفوا معنى لا إله إلا الله حقا عرفوا حقيقة لا إله معنى لا إله إلا الله وما ثم لا إله إلا الله نتبع معنى مرافع من صلاتهم هذا الرواية هم بمجين ثم لا إله إلا الله وصبع تعالى وصبع تعالى وصبع تعالى àwọn ọgbọ̀ yẹ́ pẹ̀tùmẹ̀ ẹ̀kọ́ yẹn Ọkọ̀ ẹgbẹ́ ìtumọ̀ ẹni láàmà àgúdà àkùn tiwa, ìsẹ́ni kankan tí jọ sí tọ́ sí àyàfi àwọn àrùnbá, àwọn ti tún mọ̀ tún máa jọ sí, àwọn ọmọ tún máa jọ sí rí, àwọn ọmọ tún máa rí báadà, wọ́n mọ̀ pé ìbáadà ìjọsìn, ṣé ó mọ̀ tà á ní fún bil amúrì wà náà yìí, in tó ìtumọ̀ ẹni pé gbogbo àṣàlú àwọn gẹ́gbùn ti ṣàlàyé lánàá ìṣe àwọn gẹ́gbùn ti ṣàlàyé lánàá mọ̀ sọ ẹgbẹ́ táwọn ó pàṣẹ ọwọ́ tọ́kùn ìbá ti sọ nìkan wá mọ̀ náà tẹ̀lé wọ́n wá ní wọ́n sì ti mọ̀ pé ìmọ̀ ẹni pé gbogbo òṣàtúndẹ́ mọ́ta tó lé ní ogúnjẹ́ aláàtì tó ti tí wọ́n bájì alẹ́rúnzà tó ti tí wọ́n bájì alìmẹ̀lẹ́ tó ti tí wọ́n bájì àtàwọn òṣàrí àtàwọn kéèkèé tí wọ́n ní orúkọ alágbára nílùú mẹ́ta dábínù yá fi máa ṣóṣà wọn ẹ̀wọ̀n wá ń fi àmọ́ igi ilé púpọ̀ ní àgbẹ̀lẹ̀ àwọn òní ìfún òkúgbẹ́ èrè dábínù yẹn tẹ̀lé bàbá ń bá ní èso ti bẹ́ńdì tẹ̀wá ní mọ́kọ̀ máa ń rọ̀ òníwó wàá púpọ̀ bára wọn tí wọ́n wà fi mọ èrè ẹgbẹ́ ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dí ọgbọ́ ọ̀pá láàrin ní ìtàn rẹ̀ wọ́n nígbà mí tó ń bá wọn sí ọ̀rọ̀ tẹ̀lé ọ̀kan mọ́rẹ́ ìbátàwọn kọ́ torí pé níjọ́ tí àwọn dáadáa báwọn òní pé lábí ìlú sẹ́lẹ̀ ẹ báwọn forí balẹ̀ fún lórí òun òpè tẹ́lẹ̀ ìṣọ́mọ́ àkókò ń wò wí ah, onídé ọlọ́run àwọn ìgbà náà fẹ́ iṣẹ́ ẹ̀gbẹ́tẹ̀ kò sì ní sọ̀rọ̀ lórí ibi tó wà ní àwọn ìgbẹ̀yìn ẹ̀rì pé àkàndí náà àwọn bí àbùtàn àwọn ó ti bá ló fún máa bọ́ mi ọyẹ ẹ̀wọ̀n ìwé tó ṣe ajọ́ká bí àbí ògbóyé wọ́n sọ pé láìlá ayé lọ́rùn mi iná sọ pé àjá àlà ààrin hàn ààrin àjà ìdá àwọn òṣùwà àìdá ilé yìí náà ṣe ìhùn àìdá ilé yìí sọ́nà ìsọ gbogbo ọlọ́mọ ọba ìjọ ọ̀kan ṣoṣo ni èèmà lélẹ́yìí إن هذا إن هذا لشيء عجاب Nítòsí ti pàápàá tí ò sí èlé jí èrè ìmọ̀ lọ̀gá ìmúdé. Ẹlẹ́yìn tó wọ́n nílò ìyanu fún láíláí. Ẹgbẹ́ ìyanu tó gbé mú túnmọ̀ tó dáadáa ní. Lọ́gbà ní èrè mọ́wọ̀ dúró ẹmà òfé ìmọ̀ nǹkan púpọ̀ rẹ̀ tó ní ewúrẹ́. Ẹgẹ́tẹ̀, Wọ́n ní kápa lọ́wọ́ 380 táwá mú kan ṣoṣo. Ìgbàtà wọn ń fi òṣìṣọ́ lọ́wọ́ ọgọ́rùn-ún mẹ́ta kápa òbíyá torí ọ̀tọ̀lé tó wà pé bí, ọ̀tọ̀lé tó wà kójò, ọ̀tọ̀lé tó wà pátẹ́kù, ọ̀tọ̀lé tó wà kọmọ, ọ̀tọ̀ Àdámọ̀pé àwọn ọlẹ́ ológun àwọn mú, onídàbògùn wà bí wọ́n máa bọ̀gùn jẹun. Ní ọba bí ma tí ó ṣe, wọ́n yìí máa bá ogun yé tó sọ lé ológun níbi ní ọba ma tuntun fún ìjọmọ̀ ẹ̀ sókè. Àwọn oníṣàgbó ọ̀sọ̀ ní tí wọ́n ó tẹ́ ìṣàgbó làwọn ó náà ó fẹ́ ìdí wọn. Àwọn onípa, àwọn tí àwọn ìlú bẹ̀ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ẹ̀ tó pọ̀ lẹ́ Yorùbá ìlú bàbá ló sì tún fún ní òṣà kọ̀ọ̀kan jùlú ní ìlọ bí àpẹẹrẹ ìkàlẹ́ lágbà láti ìlú ọ̀sán nínú ọ̀sán bẹ́ẹ̀ gbọ́ pé bàbá kan ẹ̀sìn òṣà tó ń sì ìlú ẹ̀sìn tí ó ṣòro kẹtó lè tẹ́lá bìtọ́ ìjọ tẹ́lá dẹ́gẹ́ àwọn òun àwọn èrè àwọn ìlú wọ̀nyẹn láti bí kúta àwọn ẹ̀rà àwọn ìtẹ̀lú ẹ̀rà. Ẹ̀rà àwọn onípa, ẹ̀rà àwọn nígbì ìgbẹ̀gbẹ̀ wọ́n ta nípa ìgbọ̀gbẹ̀ ní ń dá ìjù tẹ́ pé tí wọ́n bá yẹ kan wò oríṣiríṣi ẹ̀rìn lóko àwọn tó ń lo

yóò àrá ọmọ ìtọ́kára òṣèyẹ yóò gbé òkú ẹ̀sì tààtì tó jí òkú ní láyà nínú ìgbàgbọ́ wọn àwọn jẹ gbogbo ẹ̀kọ́ tó ìwádìí lámú aláwù nìkan ìjáàbì ìmọ̀lẹ̀ lẹ́yìn gbogbo Ọ̀rọ̀sẹ́kì tó kẹ́ ń sọ bẹ́ẹ̀ tí mo ní jẹ́ ń pa àlàyé ní ọ̀rọ̀ tó sọ bẹ́ ìdánwò táwọn obìnrin yàn ó ṣe ń gbé wọ́n sọ pé àṣáájú aláìláàmà ìlọ́wọ́ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله a ti pàápàá ìtọ́júta ní òkú oṣù kiri ṣe láàrínlá àdínláwà mọ́ agbájú rọ̀sùlù lánú rẹ́kọ̀ọ̀tẹ̀ ó ti kú sí ìfẹ́ntì ẹ̀fẹ́ ìfẹ́ntì sọ́nà fún ọláìlá ìlọ́lọ́ àwọn ìfẹ́ntì kíkọrin àwọn òbẹ́ kíkọrin àwọn they la ya'rifuna ma'ana aw ma'ani lati hawwa hadhihi kalima wo ma tun ba tawon ọ̀rọ̀ yìí kó sínú ló jẹ́ kí wọ́n sọ kí wọ́n bá ó dá mùsùlùmí nìfẹ́ ṣe ẹ̀gbẹ́ wípé ààtọ̀ tó bá sọ wípé ó gbà jésù ní olúwa ọ̀kan wá lọ fọ́dún ẹnìkan tí ò gbọ́ Yorùbá tó sì ti gba Islam ní sọ bẹ́ẹ̀ wọ́n ta ní Jésù ní àríta àdó ọkọ́lò ìlú ọmọ tún mẹ́ So, a ti pè àwọn tí ò bá jẹ́ Mùsùlùmí yóò tọ́ nínú àwọn obìnrin tó wá láti Mọ́kà wọn ò ní sọ gbólóhùn ẹ̀. Wàkọ́lá Mùjáàdì فانتحنوهن البدو وينوه أبير قولي فاسألوهن عما جاء بهن أبير لو ما قولي من وفوات مكينة فإن كان جاء بهن غضب على أصواتهن فما ينتظر وقل لهم ومنك Ìmọ̀ bí wá, a ó sókùtọ́jú tàbí wọ́n bínú, bínú kàlọ́pàá. Àwọn ọ̀rẹ́ ìròhún tàbí nǹkan ní ìlọ́pàá tí wọ́n fi wá yàtọ̀ sí torí ẹ̀sẹ̀ wọ́n lámù yóò mí ajẹ́gbẹ̀rẹ̀ oríṣẹ́ gbogbo nígbà náà ọmọ ìṣẹ̀rù ó ń ilá fún náà ẹ̀dá padà àwọn wọn wàkọ́lá àpáwà tó fi ọwọ́ sí mẹ́ta ìgbẹ́ lórí ìjọba àmòjíṣẹ́ ní wọ́n máa dá bí i ìṣkú ọdún ní rínà wà láàrin ọrùn ní ìtọ́jú Ìgbórí ìfẹ́kọ́ náà àwọn ìjọba náà ní ẹ̀rẹ́ tí ó bá jẹ́ ẹ̀kùn ní sórí báyìí. Kèésì iṣẹ́ lórí ríṣkù ìfẹ́ tó pa ọdún ní ìrìnà nípa ọkùnrin tó ti di mùsùlùmí tó wá mọ̀ sí

Fàdáríkà kóòlù bá mi àti lówó kòrò fèsì àtọ́lọ̀ ọ̀rọ̀lọ́ òun ẹ̀sìn lọ́wọ́ ẹ̀yọ́ òun. Àbáwọn kan náà wá mẹ́rin tó yóò rẹ̀. Láàrín ìsọ ilé, إنما الأعمال بالنيات وإنما لكل امرئ فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته في الدنيا يصيبها أو امرأته يملكها إلا ما هاجر إليه ومن كان هجرته في الدنيا يصيبها يفرحه بالله fún òwúrẹ́ ọjà tàbí omi ìfẹ́ ṣe ìjàbò tó ní ọ̀gbọ́n ìlú ti lọ ó kọjá lọ sí ìkọjá ìbátan dá ọjà áfíríkà òun abẹ́lé ó tẹ́lẹ̀ tó àwọn èèyàn bí ìpínlẹ̀ Yorùbá ìwọ́n pọ̀ ọ̀dà lọ sí inú ìlàfẹ́ wọ́n tàjà wọ́n ti padà wọ́n àkùtọ́ sí wà láyé àwọn tàjà àwọn ọmọ ogun ìlàfẹ́ rẹ̀ bàjọ́ wì ẹgbà máa ní wọ́n àwọn tán wọ́n lọ́ lọ́ tàjà fún gbogbo ara oníṣòwò kò sí tó kún oníṣòwò ń gbóní ọjà ti tà ní sí ẹ̀ Lẹ́gbẹ́ sọ pé Ukraine àti Russia ń jà pé yóò yà lẹ́nu ọmọ orílẹ̀-èdè ó mọ̀ sí jẹba wà dáadáa. Ó báwọn oníṣòwò kò sí ó kàn án pẹ̀lú owó ìjà tí yẹn kí àwọn ọ̀fẹ́ lé kí ẹni ìgbòló ti lè yọ. Ó kùn oníṣòwò nìyẹn. Ó kì bá ní bíi. Tí ẹ bá fẹ́ máa ń ṣe jèrèjèrè tó kàn nìyẹn. Àlẹ́bí lọ pé bóyá yé ìlú tó fẹ́ rí bẹ̀. Àwọn àwọn àwọn ìmọ̀ba á sí ìyá ìdí àbí torí obìnrin kan tó fẹ́ fẹ́. Mọ́lẹ̀ lóbìnrin kan wà máa ti àwọn ọmọ ìgbàlá tó wà pé á tẹ̀ láwọn àdúgbò lọ́sọ́ ìlọ́fẹ́ obìnrin. Fàyíyọ òwú ìlànà àjàrọ̀. Ìpá ń pẹ̀lẹ̀ kan, ẹ̀kan tí ó bà náà ní tó torí rẹ̀ ṣe rí ní ṣe ìgbà. Ọlọ́run sára ààrẹ̀ Tọ́, ọlọ́run ni, wọ̀tọ́ àbáà ní wọ̀tọ́ làkọ̀ọ̀tà àdá. Títọ́ kẹ̀sì orí kọ̀ọ̀tà máa àkọ̀rọ̀jà kúrùnà mùsùlùmí wọ́n búra pẹ̀lú orúkọ ọlọ́pẹ́ kìí ṣe ìjà tó wáyé láàrin àwọn àkọ́kọ́ wọn àwọn ìbò náà nàìjíríà wá wò wọ́n máa àkọ̀rọ̀jà kúrùnà ìlà kókòlì islam sí tó yáwó jáde mọ́kà ju àti ìṣẹ̀sìn fọ́sọ̀mù

Fọláyà ìjẹ́ kò yà pé ó ṣe é ṣe ká máa pé ìmọ̀ kọ́ọ̀lù wàhánàlù. Kọ́ọ̀lù wàhánàlù rídà màhàkìkì tó dáwọn máa ní túnmà. Ìgbà ní ìgbàgbọ́ ọ̀rọ̀ ni. Kọ́ọ̀lù á ánàlù á wọ́n sọ wípé agbẹ́lú pọ̀lú sí ọkùnrin ó ṣiṣẹ́ wọ́n sì mẹ́rin wá ní Kùránì ọlọ́ni alẹ́ ìlẹ̀ ìgbà tó fi ọwá wáyìíra ìlúùgbù tí wọ́n bá ṣùgbọ́n ẹ̀mí tún ó wá ń sí ẹni tó bá bẹ̀rù ọlọ́run sáà ṣé ara tẹ́ ṣe yìí yóò tà bẹ́ẹ̀ ń gbọ́ wà sí kan tàbí ẹ̀ka dédé gbọ́ ìná orúkú tàbí lẹ́yìn wájú náà mú وإذا تليت وإذا تليت عليهم آياته Ìjọba wa ta ọ̀rọ̀ fọ́mọ ma mú wọn láyé, záyẹ̀ fún ìgbàdà tó lè wọ́n fún nígbàtọ́ gbogbo wa tó bá fi bọ́ wà sí bàbá rẹ̀ ò lè mú ọmọ yẹra rẹ̀ wò tí mú mi ní ọlọ́lọ́lọ́ wàhálà àti tó bá jẹ́ wà tó lọ orí tó lé mú gbàgbọ́ rẹ̀ ṣé ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n máa ń tó tẹ́ tó kí ló dé èmi ẹ̀yìn kékeré kí ló wù wọ́n bẹ̀ ní wọ́n sọ ṣe ní tó jẹ́ kí gbàgbọ́ rẹ̀ ó lé fún ni àti tó jẹ́ gbàgbọ́ rẹ̀ ó lé ní kó dínú bí wọ́n àwọn ọ̀rọ̀ bálábálá lórí Facebook Instagram WhatsApp àtàwọn ní orí tí ṣe wà sí àwọn èèmọ̀ wà sí tẹ́tí ò gọ́rí nílẹ̀ ìlẹ̀ Yorùbá àbá ní ó fi ga wáyé yóò sì sọ pé ẹ̀ẹ́n tó tún sọ lórí ta ní òun òfin nàìjíríà ní tó ewu ẹ̀rọ ìbẹ̀rẹ̀ ìsọ̀ èyí ìgbogbo tó gbolè sọlẹ́wọ̀ òun jẹ̀ sí ọ̀run ẹ̀wọ̀n ọdún mélòó kan ni wọ́n ti

tó tó wá tẹnu ara rẹ̀ sọ bá lẹ́yìn pé ìsìnà ló ní ìlú òun ìsìnà tó ní òun ànábì rán jẹ́ náà ara lè rẹ̀ náà tó lọ bẹ́ẹ̀rẹ̀ pé ṣó ní ìyẹn ṣe nǹkan ọ̀fẹ́ sí akọ́láwọn ọmọ tẹ́lẹ̀ kan jẹ nílé lọ orí ẹ̀ pé ànábì lọ bímọ tó wà ní ẹ̀yìn ó tún dé ànábì lọ bu ọmọ ìyẹn lọ fún lọ́yàn ó tún dé apákan máa bá ní ìṣẹ́ láti fi ní sọ yẹn ni wípé ànábì ò ní tó ń sọ yẹn pé wọ́n lẹ́ tó fi máa lọ sí àwọn ìjọba padà àwọn òwà ó tún ti pọ́rọ̀ rẹ̀ jẹ́nu títí ní fífún ọdún wà lẹ̀ lókù pàdà tí wọ́n lọ kí rùdílà tí máa wù ní lóríṣì lọ́dọ̀ kí rùdílà tàbí sáà àwọn oríṣì tó ti rí lọ́dọ̀ ọlọ́run tí ó bá rẹ̀ ní ọkọ̀ jọgbọ́n gbogbo àwọn ará màjínà tí wọ́n bá pín yóò kàrí àwọn àpá àtúnfà ọ̀rọ̀ yọ pẹ̀ pé ẹlòmí ìtìtọ̀ ń pè lọ́mọ ọ̀rọ̀ ìwọ onímọ̀ tó ti túbà lọ ìgbà tó báyìí ìtúwọ̀ orí tó ṣe lánàá àbí ìṣẹ̀lẹ̀ àbí ìṣẹ̀lẹ̀ tàbí ọgbọ́ tó ṣe náà ló mọ̀ sí ìdálẹ́jọ́ òun sì ti túbà lọ ìgbà tó bẹ̀rẹ̀ lọ sí ọdún sí wọ́n wá ń kó mi ẹni tọ́lọ̀ sí ọdún sí kí ìwọ́ wà á jẹ́ ẹ̀rọ lọ́rọ̀ ẹni tọ́lọ̀ sí ọdún sí ṣẹlẹ́ṣẹ̀ ẹ̀kọ́

àmọ̀sọ́ òṣìṣẹ́ ìdí ìrìnlá pẹ̀lú ìyọ̀dá ọlọ́run òṣìṣẹ́ ìfẹ́ ẹ̀kùn ní ìrí ọ̀nà léyá sí ọ̀nà léjì àti mẹ́ta ọlọ́pùsùn alágbẹ̀yọ́ rọ̀ ní ẹlòmí náà inú rẹ̀ sí ìṣòro gan pé ẹran tó tà látàárọ̀ òṣèlú ìta náà ìtàṣù ní ìdíje lórí akọ́sọ́mà ó wà sí ìtàtọ́lọ́run ló ti pàdé ìwé ẹran tó kú pàdé márùn-ún lórí ìta Ọlọ́pọ̀ sáàlùwà. Ẹgbàmọ̀ ẹlẹ́rin, ẹjí gbogbo wọn wọ́n lálẹ́ ọkùn kan ní. Báyìí jẹ́ lọ́jà ńlá ti ní ìsìnlẹ̀ ìgbòyẹ láàmù. Ó lè ta ṣọ́ọ̀bù nǹkan. Gbogbo tó yí nǹkan ní ìgbà wọn ò lè béèrè lọ́sẹ̀ yìí. Tó ṣe àti abẹ́rẹ́, abẹ́rẹ́ abẹ́rẹ́ ò ní béèrè lọ́sẹ̀ yìí tó lẹ́sùn. Pẹ̀lú aláìdára bẹ̀rẹ̀ ní tábẹ́lẹ́ Mẹ́sìnàtìkúnnà ayé àtàkìtìnà bìlá máa àkọ̀rọ̀jà kúnnà lè ṣe rú wọ́n àkọ̀rọ̀jà kúnnà ìlà ọkùnrin ìsáwàlárí wà ẹ̀sùnwàrí fàídà kúnnà dáadìka kúnnà dáadìka nínú rúnnà. Ọlọ́run pé onígbàgbọ́ òṣèlú wọn àwọn apá àdúgbò káàkiri wọn mú mi èèyàn ní mú mi nílò ọtí ń kù lálẹ́nu ẹ̀ wá ní tí o ìdẹ̀rẹ̀ gáàlìkì ni wọ́n tẹ̀ àmọ̀ràn gáàlìkì láti ilé ìlú ẹjọ́ wá ní òun jẹ gáàlìkì ìgbà tó bí ah, rẹ̀ ló bá jì sọ pé káyé ìṣòro ẹ̀yẹ á ti mọ̀ pé rúùrù ìmọ̀ wà lára ẹ̀mí ìgbàgbọ́ fẹ́ lára tó fi lè sọ báyìí ọmọ ẹ̀kọ́ ìdíwọ́n ti sọ pé ní ọ̀sẹ̀ ilé òfin irú ẹni ẹ ni àyí ṣàyí parú wọn dànù torí tó súnmọ́ fún padà tẹ́rí ilé àyà ẹni tá lè padà nínú wọn ni ẹni tá àmà pé tá a bá sánù ẹgbẹ́ bá yàn lójú ìnira ní ó tẹ́kù yájá nípa akẹ́kọ́ yóò ṣe kí yóò ṣe ọlàlẹ́ṣẹ́ hajjúù Àwọn hajjúù kan tẹ́ yóò ní ìgbọ́nà olóòrìn alórí ní ọdún tó ti pé á ará ìmọ̀ mú jù dáadáa bàbá títò ìwò ìdásọ́rọ̀ ọmọ báyìí. Ẹyẹ báyìí,

káàkiri wọ́n fi nílẹ̀ ń pé ẹjágun láti òní ké ẹlòmí ìwúdá aláàtọ́wọ́ ẹgbẹ́ àtẹ́gbẹ́ tó mọ̀ ọwọ́ líle wọ́n fi mọ́ náà ló ṣe yíne lóbìnrin nù so àwọn èèyàn ní ìtàǹkọ́dé pẹ̀lú láti ẹgbẹ̀ lójú ọmọ ọmọ ó ní ṣùgbọ́n tó ní mẹ́jẹ̀mú ó ní dọ̀wà bí ó ní dọ̀wà bí tó ó ní àwọn àlàkalẹ̀ tí ìyẹn gbọ́dọ̀ tẹ̀lé ọ̀kan rẹ̀ ní ìfúnṣọ̀ ọ̀gbọ́n ọ̀pá ọlọ́run ní àwọn obìnrin yẹn láàrùn Àwọn obìnrin rẹ̀ tẹ́kọ máa ìgbèrí àwọn òṣèlú láti fẹ́ àwọn òṣèlú olóòsìgbèrò fẹ́ máa. A ti ààyà tí aláàrẹ̀ àwọn ọ̀dá ti Mùsùlùmí láti aláàrẹ̀ òṣèlú. Ààyà yìí, olóòsìgbèrò Mùsùlùmí jọ èèwọ̀ fún àwọn Wọ́pọ̀lì káwọn ẹja nípa ìdáyé ìgbà. Ṣùgbọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí Fáńtẹ́ bẹ̀rẹ̀ ń lo mẹ́ta, ọlọ́run ò ṣe ìgbéyàwó tàbí ìjẹ́lọ́pọ̀ láyá láàrin ẹlẹ́gbọ́n àti òṣèlú ọlọ́run ṣe léèyàn nígbà tí Fáńtẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀. موريه القوى أن يتزوج المشرك المؤمنة ولهذا كان أمر أبي العاص بن ربيع زوج ابنة النبي ìdí yẹn tọ́kùnrin ìjọba ń pè ní amúrú abìlẹ̀ hàn amúrú abìlẹ̀ hàn fún rọ̀bí ó ń lọ́kọ́ máa mẹ́bí pàṣẹ ìsẹ́yìn náà wàkọ̀ ní káàmì wọ́n sì bàtà zainab sì ti gba ìsìláàmù gbà náà wọ́n wà láti ní kọ̀wé ṣùgbọ́n kọ́ rẹ̀ ẹ̀sìn àwọn èèyàn rẹ̀ níbi ẹ̀kọ́ ní sílẹ̀ wá pé òun ni ìjọ́ ọ̀tàlẹ́ àti ìlọ́pù jẹ́ ọkọ̀

Ìyẹ́ ọlọ́jì wà lẹ́yìn bá àṣà ti mọ̀rọ̀ àti bẹ́yìn fi ìfìdà láti Ìyàwó rẹ̀ Zainab wá next place àbí change. Ó wá ìyá rẹ̀ ló ti fún ìyá rẹ̀ lọ́jọ́ tẹ́ ìpolówó tẹ̀wé kéèyàn máa kọ́ ó wá ń kí wọ́n ṣe kí ni wọ́n fi ṣe pààrọ̀ tàbí ìjàrọ̀ yẹ pé wọ́n fi wọ́n fi dálẹ̀ ìjọ́ túlẹ̀ ó sanwó ẹ̀ múra gbogbo jẹ́ Fàlámàrọ̀ ààrẹ ọ̀sùnmọ̀ ìṣòro ààrẹ láti ṣe rí báyìí, wọ́n kọ̀ láàárín kọta ìṣàdínà, àánú àlájí ṣe kan àánú tó lágbára jẹ́ àmì. Wà kọ́ láàrin mùsùlùmí, àtúntò wọn tó náà mùsùlùmí kọ pàṣẹ, ó ní ìrọ̀ ayé tún أن تدركوا لها أصيرها فافعلوا ẹ̀ mùsùlùmí bá wù pé ẹni tẹ́ ẹmú lẹ́rù yìí tó tọ́kọ̀ ọ̀gbẹ́nà pé ẹgbẹ́ sí ilẹ̀ tó ẹni sí ilẹ̀ o àwọn mùsùlùmí àwọn ohun ọ̀gá wa pé ká sú ọkọ̀ ọmọ ilẹ̀ bàbá àìyàn wọ́n ti ṣe bẹ́ẹ̀ Fàáàtì lákọ̀ọ́rọ̀ ọ̀sọ̀rọ̀ mọ́ ní àlá ayíyàbọ̀ afàbùnẹ́sàwòye, àlẹ́ ìwá túnlẹ̀ ó dálẹ̀ pẹ̀lú májẹ̀mú pé yóò fi ọmọ òwò obìnrin zainab ránṣẹ́ sí nínú madina tí a kí gbogbo bá lábá máa ṣe jẹ́ láti fi ṣàlẹ́ wọ́n pè wọ́n ni pàwọ́ fàá àdápò ìdáyì ó mú àdéhùn ìyẹ̀ṣẹ́ tó ti kó jẹ́ lẹ́bọ̀ wà sọ́dọ̀ ọrùn bí iná wọ́n ágáwù àdéhùn tó ṣe mú ó wá fi bẹ́ẹ̀nà òkèlè lọ́pẹ́ lọ fún bàbá rẹ̀ nínú mẹ̀dínà àjẹ́sà tẹ́ mọ́ wọ́n ti dá wa lẹ́ o pàkọ́ mẹ́sìn mẹ̀dínà ti bẹ̀rẹ̀ sí pẹ̀lú mẹ̀dínà lẹ́yìn òòrùn ìyẹn ní ọdún kejì ṣíra ọdún kejì táwọn ti wá sí ìmọ̀dínà ọdún ìtẹ̀lú wà tí ọkọ rẹ̀ tẹ̀ wá gba ọzọ ọdún kejì lè ṣíra gbogbo ọ̀rọ̀ tí kò bá rà fún ìtọ́mí sọ wípé àdéhùn táwọn bá mọ̀ sí ṣe ṣe ẹ̀yà àtúntò ìta. Ṣé àtọ́bà ṣe sọ́nù wẹ́ẹ̀rẹ́ àdéhùn àwọn obìnrin tí ló ń jáde wọn obìnrin wọn ni ó láwá torí ẹ̀ lọ ń tà ní. Tàwájú wá pàtàn ọ̀rọ̀ yóò ṣẹ̀wáyà tó kéèrè Fáyé ìyẹn la yẹn jú sáwẹ̀ nìtán, àjẹ́gbé tó bá ti sọ sí ọdún àwẹ̀ ní ìyí nílá àmàlà lọ. Ẹn tó bá jẹ́ fún wà ọ̀tà sí ìtàwẹ̀ sí lẹ́yìn àwẹ̀. Ìṣe túnlá ti sábà láàmà sọ̀rọ̀ nílé, súrà mítà tí ń bá bọ̀ طبعا مش هنا أقول قولي هذا واستغفر الله ولكم والسلام عليكم ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته.